أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبدي ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبره تكبيرا أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته فسبحان الله حين تمسون وحين تصبحون ولو الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته فسبحان الله وسبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله lẹ́yìn tá a kí ọlọ́run pẹ̀lú oríṣiríṣi oríkì àti ẹ̀yìn tó fi yìn rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó mọ́ jùlọ tó tóbi jùlọ ọ̀rọ̀ rẹ̀ tó lápọ́nlé jùlọ nínú alukur'an atọrọ kí ọlọ́run àti fún anabi muhammadu ìkẹta fún anabi ìgẹta fún gbogbo àwọn ẹni anabi ọlọ́run. àwọn ẹni re àwọn àfáà wa àwọn ẹni re àwọn òbí wa gbogbo ẹni re tí ń wò wá tí ń gbọ́ wá lọ́kùnrin lóbìnrin nínú ẹrú ọlọ́run akira wa orí ọlọ́run àti àlàáfíà ọlọ́run kó bá gbogbo wa gbé gẹ́gẹ́ bí àṣà wa lọ́sọ̀ọ̀sẹ̀ tí a máa mú tafsiru ọ̀rọ̀ ọlọ́run látinú suratu Hud tá a mú wá sí etígbò ara wa náà la tún mú wá láṣálẹ́ yìí ọlọmọṣà ṣe ní iṣẹ́ àtẹ́wọ́dọ̀ à kójú ó wúlò fẹ́mi tí ń wí kó wúlò fẹ́yìn tẹ́ ń gbọ́ náà ibi tí a bá tìláwà náà dé òun níbi tí ọlọ́run ti ń sọ pé innal ladhina amanu wa amilu salihati wa khabatu ila rabbihim. أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى مثل الفريقين كالأعمى والأصم والبصير كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلاً àfàlà tàdákẹ́rùn. ìgbà tọ́lọ̀ ń sì sọ̀rọ̀ àwọn ẹni aburú ṣáájú àwọn tọ́lọ̀ ń kìlọ̀ fún kìlọ̀ fún tó gbójúṣẹ́ dìde sí wọn ní Mẹ́kà ní àwọn kèfèrí Quraysh àti gbogbo kèfèrí ayé tí ń dé lẹ́yìn wọn tọ́lọ̀ ń sọ̀rọ̀ wọn wípé wọn ò gbàjọ́ kan ìgbọ́ wọn ò gbòjíṣẹ́ ńlá nàbì Muhammadu gbọ́ wọ́n ń pè é lópùrọ́ wọ́n pè é ní wèrè wọ́n pè lórúkọ tí ó da lóríṣiríṣiríṣiríṣi wọ́n á ní kódà àwọn gbàgbọ́ wípé ọlọ́run ó gbé àwọn dìde lẹ́yìn táwọn bá kú tán táwọn bá fayé lẹ̀ ọlọ́run wá sáwọn àkàwé ọ̀rọ̀ fún wọn lóríṣiríṣi ikú ọba tí ọmọ ibi tẹ́ni kọ̀ọ̀kan yín wà tí ń fàázì kí yín ránṣẹ́ sí yín ọba tẹ́ ẹ̀ pamọ́ fún àmọ́ ń dá bàtí ń fi lárúdè ìlà ala Allahi rizquha. ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين ọlọ́run ṣàkàwé ọ̀rọ̀ lóríṣiríṣiríṣi fún wọn tá a ti ń tọ̀ wá láti bí ọ̀sẹ̀ mélòó ńlọ́lọ́run wá ní àwọn títí wọn bá burú báyìí àwọn títí wọn bá bàjẹ́ báyìí ṣé ẹ fẹ́ fi wọ́n wá àwọn ẹni rẹ̀ àwọn tó yẹ sí pé innal ladhina amanu wa amilu salihati wa khabatu ila rabbihim ulaika sahabul jannati hum fiha khalidun àwọn tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run alladhina amanu àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́. alẹ́dínà àmànú àwọn tó gba àwọn ànábì ọlọ́wọ́n ọba gbọ́ alẹ́dínà àmànú àwọn tó gbòjíṣẹ́ ọlọ́wọ́n ọba gbọ́ alẹ́dínà àmànú wọ́n gba kádàrá gbọ́ ẹ wọn kì í dá ara wọn láàmú wọn kì í gba ipá wọn gbẹ́jọ́ ọlọ́wọ́n ọba lọ wọn sọwọ́ lẹ̀ fọlọ́hún ní ti ń jẹ́ kádàrá ẹ̀rí pa àti sọ ṣáájú nínú gbogbo àwọn àlàyé tá a ṣe sẹ́yìn ipe ètò kádàrá ọlọ́run òun lè tó mímọ̀ ọlọ́run ọba tó ti mọ̀ kó tó dá sánmà àtilẹ̀ kó tó dèmi àti rẹ ká tó wá sílé ayé ó ti mọ̀ ń tá jẹ ó ti mọ̀ ń tá jẹ ọmọ ń tá lélẹ́lẹ́ tọ́wọ́ ò ní bà ó sì ti mọ̀ tí a ní sáré wá rárá àti ẹ̀ ní dààmú lórí ẹ̀ tí ó sì di tiwa àwọn kan máa wá láì rí àwọn kan sì máa rí láì wá gbogbo ètò ni lọ́lọ́run ti mọ̀ kó tó dá wa kó tó ṣètò wa náà ní jẹ́ kádàrá ọkọ̀ kalẹ̀ sínú ìwé kò wá sí bá a ti lè gbọ́n tó kò sí bá a ti lè nílàákàyè tó nínú kádàrá yẹn náà láàmú gbélé ayé ẹ wàfíìlì àìlímì ẹjírí ìfàtà wa mùsùlùmí kàlákùtà lẹ́yìn bá dáa lima kọ́dé àlẹ́mù tá a wàfíìlì àìlímì ẹjírí ìfàtà wa mùsùlùmí ọ̀jọ̀gbọ́n kan àwọn kan sì fi orin ní ti sọ́dọ̀ mọ́mú ṣáfì wọ́n ló ní khalaqta al-ibada ìwọ lọ́wọ́ ọba lọ dá gbogbo ẹrú aláàmà àlèmùtà lórí ìmọ̀ tó ti ṣáájú tá à ń pè ní kádàrà pé wàá fi ilé àyìn lémi yẹ jèrè lè fata wà lùmùsí nù wàá fi ilé àyìn lémi yẹ jèrè lè fata wà lùmùsí nù. nínú mímọ̀ náà àtàgbà tó ti pẹ́ láyé tó lóun máa yé gbé atọmọdé wa tá à ń sọ pé àwọ̀ sì kéré o tí mo ń tán pè láyé wọ́n fi ilẹ̀ hàn ilé mi ẹ̀ jìrì ilé fata wà límùsìn nínú mọ ọlọ́run ọba yẹn náà ni a mọ̀ wà kò sí bó ti lè kàwé tó kò sí bó ti lè gbọ́n tó ò lè kọjá dísáìnì ọlọ́run ọba tó ti dísáìn fún ọ ẹni tí ó bá tẹ́ lọ́rùn yóò yà bínú kúrò láyé yóò bínú kúrò lábẹ́ sánmọ̀ ọlọ́run ètò ọlọ́run ọba ò lọ́rùn bó ti ṣètò jíjẹ mímu mi ò lọ́rùn ó wà bínú kúrò láyé ńgbà náà ó bínú tó bá bínú kúrò láyé náà alkiyama tó ń lọ náà tẹ́rítì ọlọ́run ọba náà ó lè jáde nínú ìrádà ọlọ́run ó lè jáde nínú mọ̀fẹ́mọ̀fẹ́ ọlọ́run àrà tó bá wùn ni ó fi ọ́ dá láyé àrà tó bá wùn ni ó fi ọ́ dá lálkìyàmọ ọlọmọ ṣàfihàn dára dáadáa kí wọn gbàjọ kí wọn gba kádàrá gbọ́ odindini nínú ìmánì ìwà gbàjọ kan ìgbọ́ Ọlọ́run ti sọ eléyìí náà ṣáájú nínú ọ̀rọ̀ nínú súrátù Hud àwọn tó gbàjọ́ kan ìgbọ́ pé bọ́pẹ́ bóyá ọlọ́run ń bọ̀ wá àkáǹtì mi lérí ọ̀rọ̀ tí n bá sọ ẹ jẹ́ máa kíyèsí tí n bá fẹ́ sọ ẹ jẹ́ máa kíyèsí tí n bá fẹ́ ṣe nítorí mo ń bọ̀ wá jẹ́jọ́ ẹ̀ fọlọ́run àwọn tó nírú gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n gba kádàrá gbọ́ wọ́n gbàjọ́ kan ìgbọ́ wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọ́n gba àwọn òjíṣẹ́ gbọ́ wọ́n gba àwọn màláìka gbọ́ gbogbo irú àwọn ìgbàgbọ́ tó jẹ́ orígun orígun ìgbàgbọ́ yìí àwọn ni alladhina amanu ẹni tó bá pé sí lára la lè pè ní múmi ní òdodo wàmílù sọlẹ́hàt tí ó wá fi mọ ní ìgbàgbọ́ nìkan pé kó kàn máa fẹnu kílèmù ìgbàgbọ́ wàmílù sọlẹ́hàt kùn ó ṣiṣẹ́ tọ ìgbàgbọ́ nítumọ̀ wàmílù sọlẹ́hàt ó ṣiṣẹ́ tọ ìgbàgbọ́ òwúwarì ó ṣiṣẹ́ rí àwọn òwú níṣẹ́ rí ẹ kìí ṣe pé kíyan náìsì náà ń pè ní wàmílù sọlẹ́hàt o wàmílù sọlẹ́hàt ẹ àmọ̀ nú iṣẹ́ nú ọkàn nu kìí jáde nú ọkàn tẹ́ ẹ bá rẹ́ni tó ní ìmánì àtẹni tí ò ní ìmánì lérí lẹ́vù àmọ̀nù ẹ̀ lè ṣèyàtọ̀ wọn ìtẹ́fìrí yàtọ̀ wọn ṣe ni wàhámi lò sọ́ọ̀lì heart actions wọn eh, eh, eh, activities wọn ó translate ìgbàgbọ́ tí ń bẹ nínú ikùn wọn jáde ó represent ìgbàgbọ́ tí ń bẹ ní inú ikùn wọn nínú gbáyà wọn lọ́hùn tẹ́nìkan ò rí méjèèjì lọ́lọ́hùn fẹ́ ká kó pọ̀ àṣìṣe ńláńlá ni àtàṣirò àtàṣìgbọ́ kéèyàn máa sọ pé àníyàn lọ́lọ́run fẹ́ wò àníyàn nìkan lọ́lọ́run fẹ́ wò kì í ṣàníyàn nìkan àbájá àníyàn nìkan ni kílódé tó fẹ́ bá wa wí lórí ọ̀rọ̀ tá a bá sọ tí ó bá dáa kílódé tó fẹ́ san wá lẹ́san lérí ọ̀rọ̀ tá a bá sọ tó bá dáa kílódé tó fẹ́ tó fẹ́ san wá lẹ́san rẹ̀ lérí ìwà tá a bá wù tó bá dáa kílódé tó fẹ́ jẹ wá yà lérí yìí tí ó èèyàn tọ́jú òbí ẹ̀ àtẹnìkan tí ó tọ́jú ó fẹ́ wo iṣẹ́ wa lójú ó ní ká máa gbààwẹ̀ ó fẹ́ wo iṣẹ́ wa lójú ó ní àṣẹ hajj ó ní liyabiluwakum ayyukum ahasanu amala mo dá yín wá sílé ayé kò sọ kí mo fẹ́ wẹni tó nígbàgbọ́ jù ó ní mo fẹ́ wẹni tíṣẹ́ rẹ̀ ó dáa jù ajá sí pé ká ṣiṣẹ́ rẹ̀ ìpìlẹ̀ ni kọ́ ọkọ́ bá ti ń kírun pé mo fẹ́ mọ̀ọ́rún kí bọ́lọ̀ ti fẹ́ ká máa kí gẹ́gẹ́ ìpìlẹ̀ ni nínú ẹ̀sìn mo fẹ́ mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ ń pa zàkáyé mo fẹ́ máa ṣe bọ́lọ̀ ti ní á ṣe gẹ́gẹ́ ìpìlẹ̀ ni nínú ẹ̀sìn hajj tí mo fẹ́ ṣe yìí àfẹ́ dákun bó lọ́lọ́run ti fẹ́ ká ṣe é gan bó lànàbì ti fi lọ́lẹ̀ fún wa kó o máa béèrè bẹ́ẹ̀ kó o máa wádìí bẹ́ẹ̀ kó o sì máa gbìyànjú bá dára rẹ bá ti mọ̀ ìpìlẹ̀ ni nínú ẹ̀sìn nítorí pé wà á mílò sọ́ọ̀lì hajj ò ní ní ọlọ́run nìyẹn ọlọ́run tẹ́ra nìyẹn ọlọ́run tẹ́ra nìyẹn nìkan kó o máa fẹ̀sìn ṣàtà kó o máa fi dodo ìdájọ́ ọlọ́run ọba òfin ẹ̀sìn kó o máa wá fi ṣeré bọ́lọ́run ti fẹ́ wo àníyàn rẹ náà ló fẹ́ wo iṣẹ́ rẹ̀ bọ́lọ̀ ti fẹ́ wà níyàn tí ń bẹ nínú okùn rẹ náà lọ́ fẹ́ worú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ méjèèjì lọ́lọ́run ó wò papọ̀ ló fi jẹ́ pé tó bá ti ní àmánù nínú Quran pé àwọn tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ yóò fi kún pé wa amilu solihat tíṣẹ́ wọn náà dẹ̀ dáa ẹni pé ọkàn dáa iṣẹ́ náà dáa méjèèjì jọra ara wọn lọ àwọn méjèèjì kì í yà àwọn méjèèjì kì í àwọn kan yà wọn lọ́tọ̀ nínú àwọn sẹ́kìtì kan tó ti lọ rí nínú Islam wọ́n pè wọ́n ní àwọn múrjíà àwọn sọ wípé ṣẹ́rí believe inú ọkàn ní ń gbé inú ọkàn ní ń gbé gbogbo ohun tó wù kẹ́rú máa ṣe nínú iṣẹ́ kò lè affect ìgbàdúrà ẹ̀ tó bá ti ní gbàdúrà inú ọkàn ni tó bá jalè kò affect ìgbàdúrà ẹ̀ mùmínì náà ni ó máa jẹ́ so ó bá jalè kò affect ìmánì rẹ̀ tó bá mutí kò affect ìmánì rẹ̀ tó bá kúrò kò affect ìmánì rẹ̀ tó bá lu jìbìtì kò affect mùmínì náà ni mùmínì ó máa jẹ́ àwọn ni wọ́n ní madrasa al-irja ìpè ẹ jẹ́ kí kálukú fọkàn sí kẹ́tọ́ bá ṣáà ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ mọ́ wọ́ọ́rì gbogbo ohun tó bá wù láṣìṣe ọlọ́run ti ní bá ti gbọ́ lọ́run tó bá ti la ilaha illallah ńlọ àlìjánnà nù tààrà gbogbo ohun tó bá wù kó ṣe lẹ́ṣẹ̀ ẹ mójú kúrò ń bẹ̀ fún ẹ má bàa wí lórí ẹ̀ wọ́n sì í rò wọ́n sì í gbọ́yé wọ́n sì í dìmú àṣìṣe wọn ni pé gbogbo bí ọlọ́run bá ti ní àmọ̀nù sáwọn ọ̀ràn tí ń pọ́ lọ́mọ fi wá àmì àti àfikò wùwárí náà ọba ti ní ìgbàdo àwágé ilé tọ́sí ẹni tọ́ba lóhùn dáa tí n bá ń sọ pé ọlọ́run rà níyàn mi sí ọ tíwà rẹ̀ wá dáa sí wa bàbá Sheikh Adam kọlọmọ sábà kẹwọn mo gbọ́ ìkan nínú ìtàn wọn lẹ́nu bàbá wa àwọn náà ti di olóògbé wọn ti lọ bọ́lọ̀ kọlọm bá padùgbò wọn pọ̀ kẹ́ bàbá Sheikh Abdullahi Salati wọ́n ní tíyẹn bá sọ fún Sheikh Adam pé bàbá Allah ọlọ́run rà níyàn mi sí i bàbá ọlọ́run rà níyàn mi sí yín tó wùwà kan tí ọ̀dà tí wọ́n ń bàbá wà láì ọlọ́run rà níyàn sí báyìí ẹnṣẹ adamu ó ní n ń rẹ lẹ náà ni pé ọlọ́run rà níyàn rẹ sí mi èmi náà mọ rí i kí wà rẹ ó mọ translate àníyàn rẹ rẹ tí mọ represent àníyàn rẹ yìí nìsín ń dájà alẹ nígbà tó wọ ọmọ pẹ̀lú gbogbo orígun ìgbàgbọ́ kó dáa kó strong kí iṣẹ́ wa náà máa represent ìgbàgbọ́ kò ṣe é yà lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé n tí yàn bá sọ lọ́rọ̀ n tí yàn bá ṣe níṣẹ́ n tí yàn bá wù níwà gbogbo ẹ̀ pátá ìlàkàyè ni ó máa dictate ẹ̀ ẹni tí iṣẹ́ rẹ̀ àti gbogbo actions rẹ̀ tóun àti làákàyè ọba ti jọ ṣiṣẹ́ papọ̀ nínú kó jẹ́ wèrè àbẹ́ni tí ń sùn tó yẹ pé tó bá jarun pa tó bá juwọ́ síbi kan kò ipò òun consent ò sí mọ́ irú ẹni bẹ́ẹ̀ kódà ọlọ́run ò ní wulẹ̀ kẹ̀ṣẹ́ lẹ̀ fún tó bá ṣẹ̀ nítorí pé n ti ń ṣe actions ara rẹ̀ kò wá láti inú gbàgbọ́ kò wá láti inú ọpọlọ àmẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ ṣe nǹkan ẹni tó tó bá rẹ́ṣẹ̀ nítòsí báyìí tó wá nítorí wọn apalẹ̀ mọ́ fún pé mo fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ yìí ó ní làákàyè inú ìlàákàyè ẹ̀ ó ti fọ̀rọ̀ lọ làákàyè kò sí ń táhàn sọ yóò fi lọ làákàyè kó tó sọ kò sí ń tójú ọ̀fẹ́ wò yóò fi lọ làákàyè kó tó wò àfi tó bá ṣèṣì wò gbogbo èyí tó bá sì ṣèṣì ṣẹ̀ríà lóhun ọlọ́run lóhun foríjìn ọlọ́run lóhun foríjìn yìí tá a bá sọ tá a bá gbé jáde nínú ọ̀rọ̀ tá a fi lọ kàn wá ká tó sọ tó jẹ́ lágùwù àbí tó jẹ́ lágùtù gbogbo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá jáde ọlọ́run lóhun forí rẹ̀ jìn wá àmọ́ yìí tá a bá palẹ̀ mọ́ sọ tá a ronú sí ká tó sọ tá a fi lọ kàn wá níbi tí ìmánì máa ń wà tọ́wọ́ ajẹ́sí pé lẹ́yìn tó fi lọ́nù rẹ̀ tán o tún lè gbé e jáde bẹ́ẹ̀ àwọn eléyìí wọn bá wa wí sí àwọn eléyẹn wọ́n san wá lẹ́san láàdá síká ó ṣe lè dá ó ṣe lè kọ̀ nítorí pé ìmánì ló produce iṣẹ́ yẹn ẹ̀hẹ́ kò sí téèyàn ó ṣe àfi kó jẹ́ sí pé láti bí ìmánì rẹ̀ ní tíṣẹ́ rẹ̀ bá dá ìmánì rẹ̀ dànù tíṣẹ́ rẹ̀ ọ̀bá dá ìmánì rẹ̀ o ìmánì rẹ̀ ọ̀dá nìyẹn méjèèjì jọ ń ṣiṣẹ́ pọ̀ ní kò ṣe kò ṣe separate tẹ́ bá rẹ́ nìkan tíwà rẹ̀ bá dá ìgbàgbọ́ rẹ̀ ló dá àti bí ìgbàgbọ́ ní tiwa nìyẹn ti láàánú kí àìjẹ ìṣàánú ọmọlàkejì níbi ìgbàgbọ́ ní tiwa tíyẹn bá gbajú àlìkìyàmọ̀ gbọ́ ṣé yóò fẹ́ ṣàbòsí kò ní lè ṣàbòsí láéláé pé ó gbajú àlìkìyàmọ̀ gbọ́ láti ibi ìmọ̀ nìyẹn ìwó mọ̀ dáa lórí ìfà tíyẹn bá purọ́ tíyẹn bá jalè àbó bá ṣe kíní ká ní àṣẹ ìwó gbàjọ kan ìgbọ́ ó gbà ipò ṣèṣirò fa ó gbà ipò bọ́ lọ́wọ́n ọba dúró lẹ́sẹ̀ ògbèjì fa kí ló já máa wí bẹ́ẹ̀ fún ni pé a rí i pé ń ti ń ṣe yìí kò rẹpírẹsẹ̀ntì ìgbàgbọ́ ẹ máa rí bẹ́ẹ̀ nínú ẹni tó pèrè mùsùlùmí tó yẹ pé akírun ni àmọ́run rẹ̀ àti gbogbo activities ti ń ṣe tá a rí níta yẹn kò sí gbàgbọ́ tó yè kooro lábẹ́ ẹ̀ àìsí gbàgbọ́ tó yè kooro lábẹ́ rẹ̀ yóò fà kọ́mọ lámọ̀ náà yóò fà kọ́mọ purọ́ yóò fà jalè yóò fà láwọn wà bàjẹ́ lọ́dọ̀ tí gbàgbọ́ bá sì yè kooro tí gbàgbọ́ bá dúró dáadáa ẹ mọ̀ rí ìwà dáadáa so wọn àti akhlaq ìwà ń tàn pé ní ethics òun àti doctrine wa belief wa tá à ń pè ní ìmánì wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni kò ṣe sẹpẹrẹtì téèyàn bá nímánì yóò níwà kò sí ní ká agbọ́lọ́wọ́n ah, bá gbọ́ ìwà nìkan ní ìtì ní mò ń ṣiṣẹ́ lérí ẹ̀ lọ́wọ́ kò pọ́síbù tó bá ti mú ọmọ agbọ́lọ́wọ́n bá gbọ́ báyìí ìwà rí ó sì máa dá alẹ́ kan náà èyí tó pọ̀ jù nínú òfin islam ò tí ì máa sọ̀kalẹ̀ ní mọ́kà nígbà tá nẹ́bí sallallahu alayhi wa sallam ń bẹ mọ́kà ọ̀pọ̀lọpọ̀ òfin ẹ̀sìn ò tí ì sọ̀kalẹ̀ àfàwọn èyí tó jẹ́ gbòógì gbòógì gbòógì ló sọ̀kalẹ̀ ńbẹ̀ pé ẹ máa ṣe dáadáa sóbì ẹ máa sokùn ẹbí papọ̀ àwọn gbòógì nínú òfin ẹ̀sìn ìrun Mẹ́kà ni wọ́n ti ń sọ̀kalẹ̀ ẹ máa ṣe sàárà ṣàrà àwọn èyí tọ́pọ̀ jù nínú òfin ẹ̀sìn nípa kéèyàn lámọ̀ náà nípa kéèyàn ó gbogbo irú àwọn òfin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ tí wọn ò tí ì sọ̀kalẹ̀ nígbà tá Ànábì sallallahu alaihi wasallam wà ní Mẹ́kà nínú àwọn òfin ẹ̀sìn pé bó lẹ́ ṣe yọ zaka bó ó ti wà lára àwọn sọ̀hábà nábì gbogbo àwọn mùmìnì tí wọ́n gba ìsìláàmù ní mọ́kà ìwọ ọmọlúàbí ti wà lára wọn látara ìmánì bí ìsìláàmù ṣe ń gbé ìmánì sí wọn lára ní ń bíwọ ọmọlúàbí lẹ́ẹ̀kan náà sùntórí méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ ni àwọn ayáwó ọmọlúàbí ń sọ̀kalẹ̀ ẹ lódodo ẹ̀hẹ́ ẹ lámọ́nà ẹ ṣe dodo ẹ pẹ̀lú àwọn àyà ìgbàgbọ́ wọ́n jọ ń sọ̀kalẹ̀ papọ̀ nítorí wọ́n jọ dira wọn mú ni wọn ò ṣe separate téèyàn bá lóhun nígbàgbọ́ nínú ọlọ́run tòótọ́ ẹ̀ẹ́dì tí wàá rẹ̀ ọmọ dáa sọlọ́run fi wàá tọ́lọ́run bá ti ní amanu yóò ní wà ámilu solihat nígbà míì wá ní wọ́n máa ń tàṣe nígbà míì ìgbàgbọ́ àti action máa ń tàṣe ní máa tàṣe tó yẹ pé ọ̀tọ̀ ní tí yóò ṣe ọ̀tọ̀ ní ti ń bẹ lọ́kàn rẹ̀ nǹkan tó dáa kan ní ń bẹ lọ́kàn rẹ̀ àníyàn rẹ̀ dáa àmọ́ òun ṣe bí bó ti yẹ kóun ó ṣe é ní yọba sì ṣe yọba sì yọba sì gbé ka bí tí ò yẹ kó gbé e ka ìmọ̀ ṣẹlẹ̀ dáadáa nínú life wa náà èèyàn lè èèyàn lè láníyàn tó dáa kó fẹ́ràn wa káníyàn rẹ̀ dáa sí wa kọ́kàn rẹ̀ ó dáa sí wa kó wá fún wa nímọ̀ràn tí ó dáa kó mọ̀ mọ̀ ìpè mọ̀ràn yẹn ó dáa àbí kó fẹ́ help wa kó bá tú níbi tó fẹ́ help wa ni ó bá tú ṣàkóbá fún wa òun ọ̀mọ́ yìí pé àkóbá ni tóun fẹ́ ṣe fún wa ìfẹ́ náà ló mú un ṣe ìfẹ́ ló mú un sọ̀rọ̀ tọ́sọ yẹn lọ́ba sì sọkọ̀ máa ń kò yẹ kó wọ́n sọ irú rẹ̀ náà máa ń ṣẹlẹ̀ tó yẹ sí pé ìgbàgbọ́ n ti ń bẹ nú ọkàn rẹ̀ àti ntahan rẹ̀ àbí ìwà rẹ̀ gbé jáde méjèèjì wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ bó ṣe dá wa ni lẹ́kọ̀ọ̀kan Sayyidina Ali radiyallahu ta'ala anhu sàbí anabi pàtàkì anabi sallallahu alaihi wasallam nígbà tí ń ṣe sulhul Hudaybiyah agreement tá anabi bá àwọn ará Hudaybiyah ṣe àwọn ará Mẹ́kà náà ni o bẹ̀t ní ààyè tí à ń pè ní Hudaybiyah òun ni ìgbà tá anabi sallallahu alaihi wasallam ń gbéra dìde láti Madina tó sí mọ́kà nípa fẹ́ lọ ṣe umra táwọn ará mọ́kà ò fẹ́ jẹ́ wọlé látara ìtìjú tí ń bẹ ń bẹ fún wọn pé tá a bá jẹ́ wọlé ìtìjú ńláńlá ni ó jẹ́ fún wa ń pé a ah, Muhammad tẹ́lẹ̀ fẹ́ pa ní last year tẹ́ lọ jagun azab ti gbogbo yín tẹ́ ẹ ránṣẹ́ pé gbogbo lárúbáwá àgbàgbàgbà ń pé kí wọ́n mọ̀ bọ̀ wá ń pé kẹjọ finish anabi kẹjọ delete ẹ̀ kẹ́ pa dúdú mùsùlùmí tẹ́ lọ kógun báwọn Mọ̀dínà tọ́lọ́wọ̀n wá ní kẹrógun ọ̀hún jà ọdún kan lẹ́yìn ẹ̀ péré kò tí ì pẹ́ kò tí ì jìnnà náà ló wá sígi imú yín ló wá ló wá ṣe tàwáàfù mọ́kà ẹ̀ sì rí nǹkan kan ṣe fún ìtìjú yẹn làwọn ará mọ́kà ń sá fún pé àwọn ò fẹ́ àwọn ò fẹ́ rú tìjú báyìí àwọn fẹ́ kọ́ àánú rẹ́kọ̀dù ń pa lé ọ padà wọ́n á sọ pé ó ní ṣe umrah wá ṣe yìí ò ní ṣe wá tí gbogbo àwọn mùsùlùmí tẹ́ wá padà ẹjọ́ pọ̀ ń bẹ̀ ìgbà tí wọ́n á ń ṣe agreement pé ok á padà kí lẹ fẹ́ ànábì ní gbogbo nǹkan bá láwọn fẹ́ lénìí tẹ́bí ò bá tẹ́bí wọ ò ba ṣàfihàn ìbàjẹ́ nítorí àwọn àtàwọn tí wọ́n kọjú síra àwọn ẹbí ni wọ́n ará ni wọ́n gbogbo tí ó bá tí ó bá sọ ẹ̀mí tí ò ní jẹ́ kẹ́jì ọ̀dà alẹ̀ tí ó sì ní jẹ́ kẹ́bí ọjà mo rẹ́dì láti àgírí pẹ̀lú wọn lẹ́nìí náà wá àgírí lórí nǹkan bíi mẹ́wàá anabi wa ké ali ń pè mọ́ wa kọ gbogbo agreement wa yìí gbogbo terms and conditions tí à ń fi lọ́lẹ̀ fúnra wa lẹ́nìí wa kọ́ nígbà ali fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ rọ́dí Allahu ta'ala anhu ọkọ̀ bismillah arrahman rahim àwọn kẹfìrí maka yari, wọn ni kọ́ arrahman tó wà ń bẹ̀rẹ̀ rahim tó wà allahu wọn wọn làwọn ọmọ rahim àwọn ọmọ rahman àwọn ọmọ rahim wọn nje orúkọ rahman wọn orúkọ tí ń rahim wọn ni wọn gbógun tí wọn débi pé wọn tún jíjà èdè rahim. pé sọ pé bísímíkà làhùnmà nínú kọ́ ọkọ síbẹ̀ anabi sọ fún ali pé kó pa rahmanu rẹ̀ kó pa rahimu rẹ̀ kó fi bísímíkà làhùnmà tí wọ́n fẹ́ wọn náà kó fi síbẹ̀ anabi ń fẹ́ àlàáfíà pẹ̀lú wọn. gbàtóyà sẹ́yìn ali tún kọ́ síbẹ̀ ike agreement yìí láàrin muhammadu rasulullah láàrin anabi tí ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run ati àwọn ará kureishi maka pé àwọn ni parties tí wọ́n jọ fẹ́ agree lórí àwọn terms and conditions wọ̀nyí àwọn ará maka tún yarí wípé fi Muhammadu lẹ̀ síbẹ̀ pa Rasulullahi tí ń bẹ ń bẹ̀rẹ̀ agba ọlọ́run àgbà lójíṣẹ́ tá a bá gbà lójíṣẹ́ kí là ń bá a jà a níbẹ̀ ni Ali ti yarí èmi ò lè parẹ́ àmì ò lè pẹ́ eléyìí rẹ̀ ń pẹ́ gbà nẹ́bì èmi ò sì fọwọ́ ara mi parú ẹ̀rẹ́ mi ò lè parẹ́ ànẹ́bì ń sọ fún Ali pé parẹ́ Ali ló parẹ́ mo fẹ́ kẹ́ dìmú Ali láṣẹ Ali ọ̀gbọ́rọ̀ ànẹ́bì lẹ́nu ànẹ́bì ń ali ọ̀gbọ́rọ̀ sí anabi lẹ́nu sọ wá dé lẹ́sẹ̀ ńbẹ̀ sódò lórí ibú ńbẹ̀ sẹ́ńpọ́lọ̀ ń sọnú alukur'ani láì mọ iye àyè àti ọ̀láhà wà àti rasul ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbì gbogbo àṣẹ tó bá pa yín ẹ̀ mọ̀ tẹ̀lé falihazari lẹ́zínà yukhalifuna eh, falihazari lẹ́zínà yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim gbogbo àwọn tá ànábì pàṣẹ tí wọ́n máa tẹ̀lé àṣẹ ànábì tí wọ́n ń takò àṣẹ ànábì kí wọ́n lọ ṣọ́ra kí wọ́n má bàa jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run ọba tọ́ anabi sì ń pa á lè láṣẹ pé parẹ́ olóhùn ọ̀parẹ́ tá anabi fún rẹ̀ náà fi wá fọwọ́ rẹ̀ parẹ́ pé fi hàn mí ṣe ń pa anabi kíkọ kíkà ọlọ́run òfin mọ́ fi hàn mí ọwọ́ parẹ́ fún rẹ̀ kí la fẹ́ lò ní pé anabi ń pa á láṣẹ kọ̀ dáhùn sáṣẹ anabi tòun ti bẹ́ẹ̀ kò dolórí ibú ń bẹ̀ kí ló fà òun ni pé àníyàn tí òfin fẹ́ parẹ́ kí ni ìfẹ́ anabi náà ni àníyàn tí òfin fẹ́ parẹ́ kí ni ìgbàgbọ́ nínú ànábì náà ní ká ọwọ́ tèmi yìí kọ́ ní ó parẹ́ ń pójíṣẹ́ ọlọ́run ọba ni muhammadu sallallahu alayhi wa sallam ni mo fi sọ pé àníyàn gbà mí lè dáa ìmánì lè wà kí iṣẹ́ mọ́ represent ẹ̀ nígbà míì kí wọ́n jọ tà sí ara wọn látara àṣírò àbí kó sì í gbọ́yé àbí kó sì í gbé ka ibìkan gbogbo àlà ń gbìyànjú àti kírun bọ́lọ̀ ń bá ànábì ti fẹ́ ká kì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àlà ń gbìyànjú àti ṣẹ̀sìn bọ́lọ́run àtànẹ́bì ti fẹ́ tá a mọ̀ sọ pé mọ́jẹ̀mú tọ́lọ́run fi ń gbaṣẹ́ o nínú ẹ̀ ní pé ká ṣe é bá ànẹ́bì bá ṣe fi lé wa lọ ká ṣe é bọ́lọ́run bá ti pa wá láṣẹ a agree bẹ̀t ṣé gbogbo ìgbàlà àmọ́ mọ́ bá ànẹ́bì ti ṣe gẹ́lẹ́ èyí tọ́pọ̀ jù tẹ́ ẹ bá rí gbogbo tẹ́ráfíkìú ẹ̀ ṣẹ̀ríà Islam àgbọ́yé kílọ́lọ́run àtànẹ́bì ń sọ là ń pè ní fíkìú àwọn tíra rẹ̀ yóò máa lọ gbàgìdì gbàgìdì gbàgìdì báyìí tí ó tóbi àwọn volumes yẹn pọ̀ lọ gbá àtẹ́mọ̀ òun pé àwọn òwò ló kó eléyìí ìgbà òun nìyẹn tó fẹ́ kà á tán tó jẹ́ sí pé school of thought kọ̀ọ̀kan nínú Islam téèyàn bá lóun fẹ́ study rẹ̀ kò ní ṣe nǹkan mímọ́ láyé ẹ̀ school of thought ẹyọ kan péré mo fẹ́ study yọ̀ọ́ dẹ̀ wẹ́dùẹ́ wẹ́dùẹ́ wẹ́dùẹ́ kò ní wẹ̀ tán lẹ́fìmọ́ ara àwọn professors wọ́n ní professor ní filfiqhil maliki nínú fikiu mọ́mù malik school of thought mọ́mù maliki ní ń wẹ́dùẹ́ rẹ̀ kò tí ì rí wẹ̀ tán bó ṣe jẹ́ professor ń yẹn fíkìú ṣàfihàn ní délẹ̀ kọ́ tẹnu bọ̀ ọ́ ẹ mọ ara ṣìṣe rẹ̀ ní láìpẹ́ láì jìnnà pé ah! ọ lọ púpọ̀ ń pa fíkìú ṣàfihàn <laughs> bí ẹ bá sì wẹ̀dọ̀ fíkìú ṣàfihàn tọ́ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ọlọ́run lè mọ́ ni kó mọ tìmọ́lì kí n torí òun náà ti tóbi ó ti kẹnu wọ́n ní òṣùlù wọ́n ní kí ló ń pè ní òṣùlù òun ní jurisprudence ẹ wọ́n ti wá ní fíkìú lọ́tọ̀ wọ́n ní kọ̀wáìdù fìkìhíyà wọn lọ́tọ̀ wọ́n ní oríṣiríṣi fùnúùnù nínú ìmọ̀ tí ń bá school of thought ọ̀tọ̀ọ̀tọ̀ lọ ibi gbogbo ẹ wá fẹjú dé yìí náà ṣe mọ ike tó jọ fẹjú ni pé bóòlù ànábì ṣe ṣe gẹ́gẹ́ ṣe tá ànábì bá wà láyé ni kò ní fẹjú tó bá wọn ṣẹbẹnu ká máa lọ bá ká bí ní gbólóhùn kan kó sì mọ sọ fún wa ní gbólóhùn kan pé bẹ́ẹ̀ ti kírun ni bẹ́ẹ̀ ti jòkó lérí irun ni lẹ́ẹ̀fì máa rí Imam Málìkì lọ́dọ̀ tiẹ̀ tá a bá jòkó lérí irun o ìyẹn ń kírun tó bá ti kàn jókòó ó ṣe tàwárùkù ni tàwárùkù ni pé o ò ní jòkó lérí àtẹlẹsẹ̀ rẹ ẹ lọ́dọ̀ àwọn Abu Hanifa ó jòkó lérí àtẹlẹsẹ̀ Imam Malik ní rìpọ́ọ̀tù tó dé wá bá mi kí bá nàbì ti ń kírun ni àwọn tọ̀hún náà ní rìpọ́ọ̀tù tó dé wá bá àwọn kí bá nàbì ti ń kí irun ni tọ̀ sẹ́rí pé rìpọ́ọ̀tù ń conflict ara wọn àwọn kan òdiwọ̀n ni ó dàbí pé gbogbo ẹ̀ náà là nàbì ṣe ó dàbí pé ntí máa ń ṣe tẹ́lẹ̀ nígbà tó yá tá nàbì sanra sí i tágbà ń dé ní jòkó báyìí sẹ́rí pé àárí àárí dájú àárá rí dájú pé pàtó bó ti rí ni a máa ń gbìyànjú nípa fẹ́ jọ ànábì aláàfáà tí wọ́n ní ó ń ṣe tẹ̀rìjì ẹ̀ orí pé ó dà pé rìpọ́ọ̀tù eléyìí wà mọ́ rìlà ìbùjú eléyìí lọ àtúnṣe wádìí síwájú a rí pé rìpọ́ọ̀tù eléyìí tún àmọ́ wa gbé síra wọn bẹ́ẹ̀ gbé síra wọn bẹ́ẹ̀ ìgbésíra wọn bẹ́ẹ̀ náà ń pè ní muhawa látùlù mùtábà à ń gbìyànjú láti jọ ànábì tá a bá wá ṣe tán tá a ṣe dodo iṣẹ́ yẹn tán níbi hajj ni níbi sàárà wa ni níbi zaka wa ni níbi ìrun wa ni gbogbo ìjọsìn pátápátá tá a bá wá ṣe pẹ̀lú ìgbìyànjú nípa sáfẹ́ ṣe bá ànábì ṣe ṣe tí ó bá bọ́ sójú ẹ̀ ọba tó dá wa ti rí ìmọ̀nì wa kọ̀ wá nira iṣẹ́ ní àrí látara ìmọ̀nì níbi tí iṣẹ́ àti ìmọ̀nì ti máa ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ nígbà mí nìyẹn tí ó sì túmọ̀ nǹkan tó wà negative àmọ́ nípìnlẹ̀ iṣẹ́ àti ìmọ̀nì gbọ́dọ̀ jọ máa wà pọ̀ ni kódà nígbà míì ọlọ́run a máa pe iṣẹ́ ní ìmọ̀nì nínú suratul Baqara lọ́lọ́run ti ń sọ pé wa ma kana Allahu liyudi'a imanakum gbàtọ́lọ́ ní kí wọ́n change kíbla ibi tá a mọ kí tí wọ́n máa dájú kọ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ Jerusalem ni ní Philistine níbẹ̀ wọ́n ń dájú kọ kírun táwọn ànábì ń dájú kọ kírun látòdìndì Mẹ́kà lọ́hùn títí tí wọ́n fi dé Mọ̀dínà nígbà tó yá tá ànábì ń bẹ lọ́hùn pé kó yọ̀ǹda fún wa láti máa kọjú síbòmí ìyàtọ̀ síbi táwọn Júù ń kọjú sí wọ́n ti kí àwọn ọ̀run kan lọ fún bí ọdún bíi ká pé ní ọdún ọdún bíi méjì wọ́n fi kírun ní Mẹ́kà ọdún bíi méjì àbí mẹ́ta wọ́n fi kírun mọ́kà wọ́n sì fi ọdún kan àbọ̀ aráàndì ọdún kan àbọ̀ wọ́n fi kírun mọ̀dínà tí gbogbo òrùn ti ìrun tán ti kiri ti ń lọ bí ọdún mẹ́rin àbọ̀ tí wọ́n ti fi kírun nínú Islam lẹ́yìn náà lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ní ẹ má kọjú sí Jerusalem tẹ́ ń kọjú sí mọ́ ó yẹ má kọjú sí Kaaba láti ní lọ ó wá fẹ́ jọ lójú àwọn sàábìngbà náà radiyallahu anhum pé ah àwọn òrùn tá a ti wá kí sẹ́yìn ńkọ́ then àwọn tó ti kú láàrin ìgbà yẹn nínú àwọn mùsùlùmí tó yẹ sí pé òfin pé ẹ má kọjú sí Jerusalem mọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kọjú sí Kaaba òfin yẹn ọba wọn láyé irun táwọn kí gbẹ̀yìn ayé wọn èyí tá a fi máa ń kọjú sí Jerusalem ni ṣé wọn ò ṣe àṣedànù iṣẹ́ báyìí lọ́lọ́run wa ní rárá wa ma kana Allahu liyudi'a imanakum ọrẹ ọ̀rẹ́dì láti ra gbogbo irun tẹ kí sẹ́yìn kọ́ra láre o gbogbo ẹ̀ ló ní rẹ́kọ́dù o àṣà yín rẹ o irun yẹn ò ṣòfò kọ dànù tí ń túmọ̀ sí pé ọlọ́run pe irun ní ìmánì irun ọlọ́run wá lo wọ́ọ̀dù ìmánì nínú àyà yẹn ajásí pé irun àti ìmánì wọ́n jọ dira wọn mú ni ajásí pé zaka àti ìmánì wọ́n jọ dira wọn mú ni pé hajj àti wọ́n jọ dira wọn mú ni ẹnìkan wà ní sọ fún wa ńlẹ̀ yorùbá lé nìkan wọn ni àníyàn lọ́lọ́run fẹ́ wò gbogbo màkọ́ lójú ó fẹ́ sẹni tó bá ṣe é lẹ́sàn-án dáadáa ó ní inna alladhina amanu kí n padà síbi àyà tá n ka pé gbogbo ẹni tó bá nígbàgbọ́ tọkàn rẹ̀ bá dáa sọ́lọ́hun tọkàn rẹ̀ dáa sáwọn òjíṣẹ́ ọlọ́hun tọkàn rẹ̀ dáa sí gbogbo tírà tọ́lọ́hun ọba sọ̀kalẹ̀ tó gba alukurani gbọ́ tó sì gba ìjọ kan ìgbọ́ tó sì gba kádàrá gbọ́ wàhámìlú sọ́ọ̀lì hàt tíwà rẹ̀ náà wá jọ ń tó lóhun gbàgbọ́ tó ṣiṣẹ́ rẹ̀ tọ́pọ̀ ọlọ́run wàá fi mọ bẹ́ẹ̀ ó ní wa akhabatu ila rabbihim wa akhabatu ila rabbihim tọ́wá rẹra rẹ̀ ńlẹ̀ fọlọ́n wa akhabatu ila rabbihim tó sì wá fẹ̀mí balẹ̀ sọlọ́n méjì náà ni àfihàn mi nìyẹn ẹ̀mí àtara tó farabalẹ̀ fọlọ́n tó fẹ̀mí balẹ̀ sọlọ́n méjèèjì náà ni túmọ̀ wa akhabatu ila ṣẹ́rí ikhbat alhabutu nínú èdè lárúbáwá òun ní ilẹ̀ ilẹ̀ tó bá dagun ilẹ̀ ńlẹ̀ tó bá dagun báyìí tó lọlẹ̀ báyìí tó dàbí gbà pé ó fi ìwọlẹ̀ naturally bó ṣe rí nìyẹn àwọn ibẹ̀ ni wọ́n ń pè ní captu ṣẹ́yìn kí tẹ́ ẹ bá ju kíní kan síbẹ̀ kíní yóò rò lọ́bẹ̀ yóò wá lọ farabalẹ̀ tó bá débi tí ọ̀gùn yẹn wà gangan yóò farabalẹ̀ síbẹ̀ ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ lọ bọ́lọ́hún náà ń pè ní àkàbátà ilà rọ́bì yìí ó lọ bọ́lọ́hún ọba rẹ̀ ó wá farabalẹ̀ síbẹ̀ ó ṣẹ́tù sọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé ó jura lẹ̀ síbẹ̀ ó dẹ̀ ju ọkàn rẹ̀ lẹ̀ síbẹ̀ ìyẹn ni pé kò lera mọ́lọ́run lọ́wọ́ táṣẹ bá délẹ̀ ìpè ṣe báyìí tìrẹ́ di àti ṣe bẹ́ẹ̀ ó ti ṣẹ́tù síwájú ọlọ́run bẹ́ẹ̀rù ṣe gbọdọ̀ rí nìyẹn al-ikhbat wà nù ròyìn gbogbo ẹni tó bá lóun gbọ́ lóun gbọ́ ọlọ́run ò ní pàṣẹ kọ́ ọmọ lera ọlọ́run ò ní pàṣẹ kọ́ ọmọ járímọ́nú ò ní rófin ọlọ́run ọba kọ́ ọmọ gbógun tì í wa akhbatu ila rabbihim àwọn sufi ó dá wa lẹ́kọ̀ọ́ pé ẹni tá a lè pè ní òun súnfì rere ẹni tá a lè pè ní ẹrú ọlọ́wọ́n ọba rere wọ́n lòun lẹni tí ó bá sọra rẹ̀ kalẹ̀ tó dàbí almayit bayna yadil ghasili tó dàbí òkú lọ́wọ́ ẹni tí ń wẹ̀ ẹ sọ fún mi òkú wo láàfo mi ń gbóná wẹ̀ tí ọmọ wa japa mọ́nu pé ah, omi ẹ ti tútù jù ẹ bá mi bómi la <laughs> àálẹ̀ lè yẹ èso kú ó di nǹkan mi nù àbókù tí ẹ àfomi tó tutù jù ẹ tí ó wàá sọ pé rárá omi ní ti tutù jù ẹ bá mi èyí tó lọ́wọ́rọ́ mọ́ fẹ́ tí òtútù mú ń ta àbó òkú wo láàgbé ọwọ́ rẹ̀ sókè tí ó ní ẹ ti lawọ́ mi òun mọ́lẹ̀ jù ẹ bá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò jura lẹ̀ fún wa pátápátá ní tá a bá fi ṣe ni. wà á kábà tú ìlà rabbihim nù wọ́n sọra wọn kalẹ̀ fọlọ́hún wọ́n dẹ̀ sọ ẹ̀mí kalẹ̀ fún ọlọ́wọ́n ọba yẹn wọ́n pé wọ́n fi ẹ̀mí balẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọkàn wọn wà lọ́dọ̀ ọlọ́run ọba kó tún máa ṣeré lọ ibòmíì pé àbí n tún dán chọ́ọ̀chì wò ni àbí n tún dán lé aláwo wò ni àbí n tún máa ṣoògùn kan ni àbí n tún máa kọ́ máa rò pé kó wọn da gbogbo ẹ̀ papọ̀ ní ojú òun tètè débi òun lọ ó ti wà lọ́dọ̀ ọlọ́run ibi tó wà yẹn ti tẹ́ lọ́rùn n bá rí tí n fẹ́ ń bẹ̀ ó tẹ́ mi lọ́rùn n bá rí tí n fẹ́ ń bẹ̀ mi lọ́rùn torí gbogbo bí wọ́n ní ọkà lọ yẹn náà ọmọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà ní church pé sójoojúmọ́ nínú wọn dùn béèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà nílé aláwo ń dùn kódà béèrè lọ́wọ́ àwọn àjẹ́ tó láǹfààní àti interview wọn pé tí n ti ń ṣẹlẹ̀ sí yín lójó nínú ayé lójoojúmọ́ ń tẹ́ yín lọ́rùn kálukú wọn rà dánwò náà ni wàfílẹ̀ ẹ́límì yẹ̀jìrì fàtà wàlímọ̀ sínú orin tá a kà lẹ́ẹ̀kan nínú ọmọ yẹn náà ni gbogbo wa ń dòrì ká a máa pòrì nínú nọ́lẹ́jì ọlọ́wọ́n ọba kí lágbájá ò rí ṣe lágbájá ò ní rí ṣe kò sírú ọṣẹ tí lágbájá lè wẹ̀ kò ní lówó lọ́wọ́ yọ́yà máa yọrun funfun lérí ni kò sì sírú oògùn tí lágbájá lè bó jẹ àṣejẹ jù bẹ́ẹ̀ lọ yọ́ máa wú kùnì lágbàjá sì ní kò ní í ṣe nǹkan kan kò ní lóògùn kan yóò kàn máa fi gita yín káàkiri kódà yóò tún lóró ju bí iṣẹ́ yóò sì máa lọ yóò sì máa gùn kèsì òun ni wọ́n láwọn wá fún promotion òun ni wọ́n láwọn fi iṣẹ́ wá kò sí mọ́ṣẹ́ tó nǹkan wà fi láyé lè yẹ jìrì fata wà lè mọ̀ sí nànà. níjọ́ tí yẹn bá ti wá submit rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé ibi èmi wà ní ibi tí mo sì fẹ́ wà ní ibi tí mo wà lọ gbére ní wà ákàbàtú ila rabbihim Ọlọ́run ìròyìn bá pé lára ulaika asahabu lè já nàti hàn fi ha akhalidun irú àwọn wọ̀nyí àwọn ni mo tọ́jú àlìjánná fún wọn wọ bẹ́ẹ̀ wọn sì mọ bẹ́ẹ̀ lọ gbére ṣé ríru àyà tá a rí nínú alukur'an mẹ́wàá rú rẹ̀ lọ́wọ́ abẹ́ tó yẹ pé inna amanu wa amilu solihat tọ́lọ́wọ́n ní dájúdájú ṣé rí iná yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ẹ má ṣe iyèméjì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má dáùtù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí innal ladhina amanu àwọn tó bá nígbàgbọ́ wa amilu solihat tí wọ́n dẹ̀ wùwárí ẹtẹ́ tí ẹgbẹ́ tí mo fẹ́ sọ yìí ọwọ́ promise wọn níwájú pé wọ́n wọra àlìjánnà wa akhbatu ila rabbihim tán bára wọn mọ́ṣáláṣí tí wọn ò dẹ̀ ṣetán àti lọ bòmíì wọn ò ṣetán àti lọ léèdì wa akhbatu ila rabbihim òfin ọlọ́wọ́n ọba nínú ìgbésí ayé rẹ̀ tẹ́ lọ́rùn wa akhbatu ila rabbihim òfin ọlọ́wọ́n ọba nínú ẹ̀sìn rẹ̀ tẹ́ lọ́rùn irú àwọn bẹ́ẹ̀ mo ní promise àlìjánnà fún wọn ààyè bíi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti lorú ọ̀rọ̀ yẹn nínú alukur'an òun tún yàtọ̀ sí wàlẹ́dínà àmọ̀nù tọ́ka bẹ̀rẹ̀ látòrí àlẹ́zínà lásán ìnà lẹ́dínà eléyìí ní ìnà nínú ìnà yẹn túmọ̀ indeed yẹn ni pé verily ọ̀rọ̀ yóò níyèméjì ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú suratul Baqara tó ní ìnà lẹ́dínà àmọ̀nù àmìlú sọ́ọ̀lẹ̀ hàtì gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó sì wárí wàá kọ́ mu sọ̀láàtà ṣẹ́sìrì ó tún wá ń tẹnumọ́ lẹ́yìn tó ti sọ pé gbogbo wàre tó wù wàre ṣe mọ̀ pé òun ti wà nù wàre ọlọ́run tún wá tún further explanation ìyẹn lárúbá ń pè ní dhikrul khasi badal am ká ti wá ká ti lo expression kan tó wá generic láti fi lè ṣàlàyé gbogbo nǹkan ká tún wá dẹ́nìkan mention nínú nǹkan tó ti wà London tá a ti sọ tẹ́lẹ̀ ká tún wá sọ òun yàtọ̀ yẹn ni pé òun tún special lọ́tọ̀ wàá kọ́ àmọ̀ sọ́láàt tí wọ́n kírun wà á tawú zaka tàtí wọ́n yọ zaka lahum ajruhum inda rabbihim ládàá wọn bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọn iṣẹ́ wọn ò ní rárẹ̀ wàlà àkàfún àlẹ́hìn wàlà àhún yahazanun kò sí ìpayà fún wọn láti lè bọ́lọ̀ ń pàdé ń pé hey kí la bá pàdé tán bá ti kú tán wọn ò rí dùnnú wàlà àhún yahazanun wọn ò sì ní rí bànújẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọn yẹn ni pé lérí gbogbo tí wọ́n fi ilẹ̀ sẹ́yìn kò ní sí bànújẹ́ lérí ibi tí wọ́n dá iwájú tán dájú kọ wọ́n rí dùnnú ń bẹ̀ àdéhùn nìyẹn látọ̀dọ̀ ọlọ́run ọba fẹ́ni bá nígbàgbọ́ fún gbogbo ẹni bá wùwárí fẹ́ni bá kírun fẹ́ni bá yọ̀zàká ọlọ́run tún promise wọ́n bò míì kọ́lọ́mọ́sá fi wá sínú àwọn ẹrú ọlọ́run tó nígbàgbọ́ rere bá a ti ń ka àwọn àyà yìí náà àtúnfi ń bẹ lọ́hùn gbogbo iṣẹ́ tá a bá ṣe tó bá dáa lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ìdáṣẹ́ tó dáa mọ̀ ọlọ́run mọ́ àdéhùn yìí ọlọ́run mọ́ ṣàjọ fún wa àdéhùn dáadáa tó ṣe fún wa yìí àwọn àyà bíi mẹ́wẹ̀ẹ̀wá yìí àwọn bàbá wa kọlọmọṣà bá ṣàlékún dáadáa wọn bàbá Sheikh Daoud Alfanla Eleha àwọn ni wọ́n yọ jáde fún wa ń pé ká máa fi bẹ̀ lọ́hùn ká máa fi ṣàdúà gbogbo ọjọ́ tá a bá ṣe akírun tán ni àgbààwẹ̀ tán ni àbá ṣe dáadáa kan tán gbogbo àwọn ibi tọ́lọ́run ti ṣàdéhùn fún ẹni bá ṣe dáadáa ṣe dáadáa wọ̀nyí káyìn ò fi bẹ̀ lọ́hùn pé ọlọ́run ó ṣàdéhùn ó sì ní ṣàdéhùn rọ́ ọlọ́run máa yìí ó ṣẹ ní inú ìgbésí ayé wa gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi náà àdéhùn tọ́lọ́run ṣe nínú gbogbo àwọn àyà mẹ́wẹ̀ẹ́wá tá a fẹ́ kà yìí ọlọ́run mọ́ṣá jẹ́ ọlọ́run fi bá wa lò ọlọ́run jẹ́ kó ṣẹnu ìgbésí ayé wa ọlọ́run tún ní innalladhina amanu wa amilu salihati gbogbo àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n wù wárí kún yahdihim rabbuhum bi imanihim allahu akbar ọlọ́run ni mo ládéhùn fún wọn pé bi imanihim pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n nìyẹn yahdihim rabbuhum màá dẹ̀ máa fọ̀nà mọ́ wọn màá gáìdì wọn wọn ò ní ṣe ẹsẹ̀ gbé wọn ò ní máa ṣìṣọ́ wọn ò ní máa ìmánì yẹn ó máa gáìdì ẹ̀ láti máa ráyé ṣe yóò máa dàbí ẹnìkan tó máa yéjú ẹgbẹ́ rẹ̀ lọ ìgbàgbọ́ nínú ọlọ́run ìtọ́sí ọlọ́run ọba rẹ̀ ìfọkànsọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ àti wáre nínú ọ̀run nínú àwẹ̀ nínú sàrà àti kíyàn oníwọ ọmọlúàbí sọmọlá kejì náà gbogbo wa yẹn pátápátá tíyàn bá dún ní mọ́ àti gbàgbọ́ yahdihim rabbuhum bi imanihim ìmánì yẹn náà lọ́lọ́run fi máa gáìdì rẹ̀ kódà láì kéwú kódà láì láì láì kẹ́kọ̀ọ́ ìgbésí ayé rẹ ìmánì ọmọ wà ń bi ìwà rẹ ọ̀rọ̀ rẹ jàáfà tó kéwú lọ kí ló fà ní pé ó yè kooro níbi ìmánì jùlọ ó sì yè kooro níbi ìjọsìn jùlọ àti wárí ọlọ́run ní mi ń tà àti himul anhar tó bá dijú alkiyama tá a bá wà àlìjánà wọ́n wà àlìjánà tí akérèmọdò mà sàn ní abẹ́ wọn fi jannati naim nínú àwọn àlìjánà òǹdẹ̀ra. da'wahum fiha subhanaka Allahumma. وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين دعواهم فيها سبحانك اللهم ìpèpè wọn ìpèpè wọn tó bá wọnú àlìjẹ́nà kọ́lọ́ mọ́ṣáṣíwá lọ́wọ́ àlìjẹ́nà ní pé subhanaka Allahumma tí wọ́n máa fi kí ọlọ́run wa tahiyyatuhum fiha salamun wọ́n sì máa kí ara wọn pẹ̀lú salam salam salam wá akhiru da'wahum èyí tí ó máa fi èyí tí ó máa fi kányìn gbogbo pèpè gbogbo kí ọlọ́run ọba wọn lálìjánná ní pé anilhamdulilayi rabbil alamin wọ́n máa ṣe alhamdulilayi fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba yóò ń bẹ nínú suratu yunus aya tí ọlọ́run tún sí lórí gbólóhùn yìí òun ni innal ladhina amanu wa amilu salihati wa khabatu ila rabbihim ulaika sọ́hábù lìjànnàtì hàn fi ha khalidun òun ní ìta tuntun nínú suratu Hud nísìn ọlọ́run tún ní innal ladhina amanu wa amilu salihati gbogbo ẹni bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó sì wùwà rẹ̀ tó ṣiṣẹ́ rẹ̀ nínú ìrun nínú àwẹ̀ nínú àìsùn nínú káṣe dáadáa sóbì àtẹbí ó ṣe sàárà inna la nudhi'u ajra man ahasana amala nínú suratul Kahf ó ní ọlọ́run ọba ṣàdéhùn pé mi ò ní láéláé ra iṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ mi ò ní ra láre. ulaika lahum jannatu adnin tajri min tahtiha al-anharu àwọn tó bá wù wá rẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn ni yóò lálìjánná àlìjánná onídẹ̀ra èyí tó yẹ sí pé tajri min tahtihimul anharu oríṣiríṣi akérèmọdò ni ọmọ ṣàn bí wọn wà yuhalawna fiha min asawira min dahabin a máa ṣe wọ́n lẹ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ìgbọ̀wọ́ ọba àjọkùnrin ó lògbọ̀wọ́ tó ọba wà lè jẹ́ náà min dahabin pure gold tí ọjọ́ gold táyé wàyẹlbasúnà fiyaban khudran min sundusin àbádá àlìjẹ́nà ọlọ́run ṣe wá lọ́mọ àlìjẹ́nà a máa wọṣọ àríìrí aṣọ àríìrí aṣọ sílìkì aṣọ tó wọ́n jù màtẹ́ríà tó dáa jù nínú aṣọ wọn máa fi gbé wọn máa gbé aṣọ wá fún wa tí ó máa kọ́ná tí ó máa laná dùn rí wa istebrakin àti ìran aṣọ àríyí mi tẹ́ tún pè ní istebrak mutakiina fiha ala laraike tábàdà àlìjẹ́nà ọlọ́run ṣe wá lọ́mọ àlìjẹ́nà a wà máa rọ̀gbọ̀kú lérí àwọn àga tí ò ní jọ àga lásán kò dẹ̀ tún ní jọ bẹ́ẹ̀dì bíi sófà tiẹ̀ tí ẹ máa ń pè àgọ́ ọlá àgọ́ ọlá ọlọ́run ní ní ọmọ fáwa àbú àhásùnà tí mo rò tà fakọ́ ọlọ́run ní a ẹ̀san tí mo fẹ́ san yín bẹ̀ dáa pọ̀ wàhásùnà tí mo rò tà fakọ́ ibẹ̀ dáa níbi tí yẹn máa ṣẹ́tù sí ọlọ́run jára àlìjẹ́nà ṣẹ́tù sí fi wá sínú àwọn tí wọ́n gbẹ́ lọ́wọ́ ọba gbẹ́ lódodo ọlọ́run tún ṣàdéhùn bò nínú suratul Kahf ó ní innal ladhina amanu wa amilu salihati gbogbo ẹni tó bá finú fẹ́ dọ̀gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó dẹ̀ ṣiṣẹ́ tọ́ ìgbàgbọ́ كانت لهم جنات الفردوس نزلا alijanna firdaus ibẹ̀ wọn asọ̀kalẹ̀ sí ibẹ̀ mo tọ́jú fún wọn. khalidi nafiya níbẹ̀ wọn máa bẹ lọ́gbére láẹ̀bẹ̀húnà àníhà ìwàlá táwọn náà bá débẹ̀ àánú nífẹ̀ẹ́ kúrò ń bẹ̀ mọ́ àánú tiẹ̀ nígbà kébì kan tún lóore jù bẹ́ẹ̀ lọ táwọn pé bíi náà lọ dáa ọlọ́run tún sọ níbòmíì nínú súrátù Maryam ìpè ìnàlẹ́dínà àmọ́nu wàmílù sọ́ọ̀lẹ̀ hàtì kanat lahum sayajalu lahum rahmanu daa innal ladhina amanu ẹni bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ bó ti yẹ tòótọ́ wa amilu salihati tọ́wá wùwà rí kun tó ṣiṣẹ́ rí kun nínú ọ̀rọ̀ nínú ṣe sayaj'alu lahumu rahman wuddan ọba tí ń jẹ́ rahman máa fún wọn ní wuddan ìyẹn ni pé látàyè ni promise eléyìí gbogbo ẹni tó bá ní ìmọ̀ni dáadáa gbogbo ẹni iṣẹ́ rẹ̀ bá dáa ẹ gbogbo ẹni ìwà rẹ̀ bá dáa sayaj'alu lahumu rahman wudda ayé ọmọ nífẹ̀ẹ́ ayé ọmọ nífẹ̀ẹ́ eléyìí kúrò ní tógun ó kúrò ní tà ń wẹ ṣe àwúre àbí tà ń wẹ ẹ̀yọnú ẹ̀yọnú ayé tí wọ́n bá yọnu tọ́lọ́wọ́n bá yọnu sí ọ ńkọ́ táyé bá yọnu sí ọ àwọn tán wẹṣẹ àwọn tán máa wẹṣẹ ìyọnu yẹn náà tí wọn yìí lọta ni ṣèbí nítorí pé lọta náà ní fi wẹṣẹ ìyọnu láti yọ tí tí wọn ń wẹ ṣèbí ńlọta sí náà ni àájá sí pé ìyọnu kọhùn sáyẹjà alùláhùn mọra hamanu wò dán gẹngẹn lẹ Ọlọ́run ni màá fún un ní ẹyọnu màá fún un ní ti gbogbo ọmọdé òfin máa fẹ́ràn ẹ àgbà òfin máa fẹ́ràn ẹ tán bá lísìtì orúkọ àwọn tán fẹ́ ṣaburú sí wọn ni ẹyọ lágbájá yìí kúrò mbẹ kò sí ní tó jẹ́ kí ni wọ́n yọ kúrò mbẹ ju pé sáyẹjà alùláhùn mọra hamanu wò dán ó ti ní ìmánì ó ti wùwáre èmi ọlọ́run náà wá ń kó sí gbogbo àwọn ìka nínú pé ẹ yọ tiẹ̀ sọ́tọ̀ gbogbo àwọn ìka ọmọ yọ tiẹ̀ sọ́tọ̀ ni wọ́n mọ̀ yọ ọkọ̀ rẹ kúrò níbi wọ́n bá ń lísì pé àwọn tá a fẹ́ sàsí nì àwọn tá a fẹ́ bà tiwọn jẹ́ nì àwọn tá a fẹ́ sáàkì nì àwọn tá a fẹ́ yọ ńṣẹ́ nì wọ́n sì mọ̀ ẹ lágbájá kúrò ńbẹ̀ ẹ mọ̀ kúrò ńbẹ̀ ntiẹ̀ ọlọ́run mọ̀ ṣàṣe fún wa sáyẹ̀ jàálù láhùnmú rahman wúdà anabi sallallahu alayhi wa sallam ó ní tọ́lọ́wọ́n ọba tẹ́rú bá ṣiṣẹ́ dójú iṣẹ́ ọlọ́mọṣà fi wá sínú àwọn ẹrú rere ẹrú tó bá rí iṣẹ́ ṣe tó bá fi yọ ọlọ́run ọba rẹ̀ nínú wọn lọ́lọ́run ó sọ fún Imam Ahmad gba hadith náà àti Imam Muslim wọn lọ́lọ́run ó sọ fún pé jìyà Jibril inni uhibbu fulanan Jibril mo ń nífẹ̀ẹ́ ẹrú mi lágbájá fa ahibbahu mo fẹ́ kí wọn náà máa bá nífẹ̀ẹ́ inni uhibbu fulanan abdi fulanan ẹrú mi lágbájá ọmọ lágbájá nú ọkùnrin lágbájá ọmọ lágbájá nú obìnrin mo ti nífẹ̀ẹ́ ó ti bá ìwà excuse me ó ti bá ìwà débi tí èmi ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ ṣe é mọ̀ pé ànábì náà ló tún dá wa lẹ́kọ̀ọ́ ipe nínú ọ̀rọ̀ tọ́lọ́run ọba bóun sọ ni pé láyà takọ́rábù ìláyà abdi bìṣẹ́yìn ahabu ìláyà mímọ fìtàrọ́tù àlẹ́ ẹrú mi kò lè fi nǹkan kan súnmọ́ mi bìṣẹ́yìn ahaba ìláyà mímọ fìtàrọ́tù àlẹ́ pẹ̀lú nǹkan kan tó tayọ nǹkan tí mo ní ọmọ ẹ ṣe ní dandan kò sí kò sí zikiri kan tó o lè ṣe kò sí nákàlí kan kò sáwẹ̀ kan tẹ́nìkan lè bù fún ọ tó lè wúwo tó àwẹ̀ Ramadan kò sí zikiri kan tẹ́nìkan lè bù fún ọ tó lè tó ìrun kò sí náfìlà kan tó lè mọ̀ ọ́n ṣe tí ó wàá jọ lọ́wọ́n ba lójú tó àwọn èyí tó ṣe dandan o àwọn èyí tó ṣe dandan yẹn gangan làkọ́kọ́ ọlọ́run ní tó bá ti wá ṣe àwọn eléyẹn tán wà la yazalu abdu yataqarrabu ilayya bin nawafili ẹrú mi ò tún wá ní yẹ kò ní gbò lẹ́yìn tí gbogbo èèyàn bá sálámọ̀ tán mọ́ṣáláṣí òun tún fẹ́ ṣẹ́kù yóò tún fẹ́ yan náà fìlà tó bá yan yàn yàn mọ́ṣáláṣí yóò tún padà sílé ń tún lọ yan náà fìlà lẹ́yìn zaka yóò tún lóun fẹ́ ṣe sàárà sí lẹ́yìn hajj yóò tún lóun fẹ́ ṣe umra sí lẹ́yìn irun àwẹ̀ ramadan yóò tún lóun fẹ́ máa gba àwẹ̀ sí òun tún fẹ́ gbà sí òun tún fẹ́ gbà sí ṣẹ́rí gbogbo àwọn ṣé èlé èlé èlé èlé iṣẹ́ yẹn àzíkìrí tàhájùdí àti gbogbo wáre ọ̀rọ̀ re iṣẹ́ re gbogbo irú àwọn bẹ́ẹ̀ tẹ́rú bá ń ṣe tí bá ń ṣe tí bá ń ṣe hátà òhìbàwò ọlọ́run ni yóò máa bá a lọ fẹ́ bẹ́ẹ̀ fà á tí màá fi dolólùfẹ́ rẹ̀ màá máa wá nífẹ̀ẹ́ rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí n bá ti nífẹ̀ẹ́ rẹ̀ tí n bá ti nífẹ̀ẹ́ rẹ̀ yín wàá sọ fún Jibril nínú àdìsí táǹkà lọ́wọ́ yà àdìsí Imamu Ahmad àti Muslim pé jìyà Jibril Jibril inni òhìbù fúlànà lágbájá ọmọ lágbájá ó ti bá ṣẹ́ níbi tí n ti nífẹ̀ẹ́ rẹ̀ o fa àhìbàwò mo fẹ́ kí wọn náà máa tàtẹ̀ nílọ nífẹ̀ẹ́ ẹni tí Jibrilu bá nífẹ̀ẹ́ ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ ẹ dákun àwọn wo ló fẹ́ gbé e ṣubú ẹ sọ àwọn ohun tí wọ́n lè gbé e ṣubú. jìbìrìlù náà wà kéde láwùjọ dodo màláìka pé ya ahla sama gbogbo ẹ̀yin màláìka tẹ́ ń bẹ ń sánmà inna Allaha yuhibbu fulanan ọlọ́run ọba ti ń fẹ́ràn lágbájá ọmọ lágbájá ọ̀fà ahibbuhu ó yá dodo yẹn máa nífẹ̀ẹ́ dodo wọn náà bá máa nífẹ̀ẹ́ rẹ̀ dodo wọn náà bá máa nífẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́ adẹni ìfẹ́ ní sánmà lọ́dẹni ìfẹ́ ní àwùjọ àwọn tó ga jù ọlọ́run ní olólùfẹ́ rẹ̀ ńlọlọ́run sọ nínú suratu rahman yìí pé sáìjà ń lùlá fún rahman wúdàn ìka yòókù àdìsí náà ni pé wọ́n ní tí gbogbo ara sánmọ̀ bá ti nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n wàá fi ìfẹ́ rẹ̀ sọ́kàn àwọn aráyé gbogbo àwọn òṣìkà ayé wọ́n sì mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ àwọn òṣìkà tí wọ́n ya wèrè wọ́n bá ti dúró ẹ̀yọ̀ tí lágbájá kúrò ń bẹ̀ ìyọ́ kúrò ń bẹ̀ yẹn náà ọlọ́run ọba ló fi sí wọn lọ́kàn kì í ṣe iṣẹ́ lọ́ba débẹ̀ kìí ṣe ẹ̀yọ́nù kan lọ́ba débẹ̀ tó ṣẹ̀yọ́nù àwọn ayé ṣó fáwọn ọmọ ó ṣẹ̀yọ́nù fáwọn àwọn adigunjalè ni sáyẹ̀jì alùlá òun rahman wùdán tó bá nígbàgbọ́ débẹ̀ ọlọ́run lòun òun ní promise àti fífẹ́ rẹ sọ́kàn aráyé ọlọ́run máa ṣànífẹ̀ẹ́ wa tún nu lukuman ìpè ha ti bá ti ń ka ọ ni o àfin bí ọ ni o sínú mi ní òdodo ha ti gbogbo ẹni bá tó sì wúwárẹ́ kún lahum jannatun na'im alijanna onídẹ̀ra ń bẹ fún wọn àdéhùn mi nìyẹn ọlọ́run jẹ́ ó ṣe mọ́ wa lára innal ladhina amanu wa amilu salihati gbogbo ẹni bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó sì wùwà rí olúwa ní lahum ajírun ní ghayru mamnun ládàá ń bẹ fún wọn tí ò ní tán màá san wọn lẹ́san tí ó máa gbé lọ tí ó kàn wọ́n tí ó kàn mọ́ wọn àwọn ọmọ ọmọ wọn náà mọ̀ sóríire wọn ò ní mọ̀ bí àwọn ti kọlu oríire bàbá wọn àbíyá wọn ẹlẹ́ẹ̀keje lọ́hùn ẹlẹ́ẹ̀karùn lọ́hùn ẹlẹ́ẹ̀kẹfà lọ́hùn bóyá òun ló ti ṣiṣẹ́ kalẹ̀ nínú sóràtù Fussilat lélẹ́yìn òun. Innal ladhina amanu wa amilu solihati òun lẹ́lẹ́kẹsàn gbogbo ẹni bá wuware ẹni bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ bó ti yẹ lahum jannatun tajri min tahtiha al-anharu wọ́n wọ àlìjẹ́nà tákiri mọ̀dún sàn lábẹ́ rẹ̀ ọlọ́run fi wá síbẹ̀. zaalika lè fa ozo lẹ́kẹ́ bí eléyìí lèrè ń jẹ́ tó tóbi jù ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú suratul buruj ẹlẹ́ẹ̀kẹ́ wà á tọ́kàn yín gbogbo ẹ̀ òun ni innalladhina amanu wa amilu solihati gbogbo àwọn tán bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n á wáre tí wọ́n ṣiṣẹ́ tọ́ ìgbàgbọ́ wùláyìíkà hum khairul bariya àwọn àyẹn lẹ́ni nínú àwọn ará ìrílẹ̀ àwọn tó ń gbé orí ilẹ̀ dáadáa àwọn ẹrú tó yẹ kí wọ́n pọ̀ lórí ilẹ̀ àwọn ẹni ìgbàgbọ́ ni àwọn ẹni oníwàárí ni àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn ẹrú wọn lọ́dà àwọn ẹrú wọn ni citizen rere ti ń gbé orí ilẹ̀ ayé ọlọ́ni jazaa'uhum inda rabbihim ẹ̀san tí mo fẹ́ san wọ́n lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn ní jannatu adinin àwọn àlìjánà àwọn àlìjánà tó jọjú ètò ẹ̀sìkò tẹ̀jírí mi ń ta akérèmọdò ń bẹ lábẹ́ ìyẹn ni omi tí yìí ó mu tí ò ní kú mọ́ omi tí yìí ó mu omi tí èèyàn ò tún ní rí wàhálà mọ́ tó bá ti mú omi tí yìí ó mu tí ò ní kán ṣòro mọ́ ọlọ́mọṣà fún wa mu. khalidi nàfíà tán bá ti wọbẹ̀ wọ́n mọ bẹ́ńbẹ́ lọ́gbére ní abadan láéláéláé radiyallahu anhum ọlọ́run ti yọ́nú sí wọn ọlọ́mọṣà yọ́nú sí mi kó yọ́nú sẹ́yìn náà wa radu anhu àwọn náà yọ́nú sọ́lọ́run Hmm, àwọn kan ní ẹja tu pé wọ́n ti yọ́nú sọ́lọ́run láyé wọ́n gba kádàrá tọ́lọ́run bá mú líle dé wọ́n gbà tọ́lọ́run bá mú ìdẹ̀kùn dé wọ́n gbà njọ́ tọ́lọ́run bá ní wọn yó wọ́n gbà njọ́ tọ́lọ́run bá ní wọn ò ní yó wọ́n gbà njọ́ tí wọ́n bá rí njọ́ tí wọ́n bá ju nǹkan nù wọ́n gbà wọ́n ti gbà á bẹ́ẹ̀ ah ọlọ́run iṣẹ́ yọ́nú sí mi náà èmi náà yọ́nú sí ẹ̀yin náà àwọn kan ní túmọ̀ rẹ̀ ní pé radiyallahu anhum ọlọ́run yọ́nú sí wọn lálìjẹ́ náà ni wọ́n bí wọ́n pé só ti tẹ̀yìn lọ́rùn kílẹ̀ tó ń fẹ́ wọ́n wá bira ń pẹ́ dókílà ń fẹ́ àwọn oore tíyàn máa rí tápò ronú máa fàyà tíyàn ò tún ní mọ kí ni ń fẹ́ mọ́ kò sí tíyàn lè rí láyé yìí tí ò tún ní ní ti ń fẹ́ kò sí tẹ́ lè bùnyàn bẹ́ẹ̀ bùnyàn fifty million ẹ tí kò kárú ẹ̀rí láyé lẹ́ni tí ò kó hundred thousand jọrí lákàntì láyé látijọ́ tọ́lọ́ ti dáa ó lówó jù lákàntì rẹ̀ náà ní fifty thousand naira ẹ wá dé fifty million naira lé lọ́wọ́ yóò dààmú yóò sì ọpẹ́ dá fún yín àmọ́ ẹ pẹ́ pé wá ń jọ́ kejì ń pé bó o lórí kí lórí sówó tá a bọ̀ ọ́ lánàá yóò ní ah tọ́ ẹ́ kóun fẹ́ sọ tinú tẹ̀dọ̀ fún yín o òun fẹ́ fi ti ń bẹ́nu òun gangan hàn yín o kóun bá tún lè rí ten million sí i àbí òun bá tiẹ̀ rí twenty million sí i lẹ́yìn tóun délé tán tóun gbé gègé lówó yìí lòun rí i pé ah owó yìí kò tún gbọ́ àwọn bùkátà kan yóò tún ní ti ń wá sí i kò sí bó tilẹ̀ lówó lọ́wọ́ lọ́tọ́ yóò ní nǹkan kan ti ń fẹ́ nínú ayé yìí ó dà kò tiẹ̀ wá wówó mọ́ ọmọ ní ń wá kò tiẹ̀ wọ́ ọmọ mọ́ ìfàyàbalẹ̀ ní ń wá ẹ̀mí rẹ̀ ọ̀balẹ̀ kò tiẹ̀ wá nǹkan kan mọ́ ọkàn tiẹ̀ fàṣeyọrí ó dá àwọn ọmọ rẹ̀ ó fẹ́ kí wọ́n yanjú owó òṣèrà yóò ní nǹkan kan tí ń wá nínú ayé ti biwa wá pé kílẹ̀ tó ń fẹ́ tí gbogbo ó wojú ara wa báyìí pé ẹgbọ́ kí la tún nídìí wọn á wàá pé kò sí nǹkan tẹ́ tí ni ó tún kù nǹkan kan tẹ́ ẹ ó kù nǹkan kan tẹ́ ẹ ń fẹ́ ó kù nǹkan kan tẹ́ ẹ láàkì mọ́ ni láàkì nǹkan kan ó kù kẹ́ ẹ rí mi ọba tẹ́ ẹ ti ń sin ọba tẹ́ ẹ ṣe wàhálà fún láyé ó yẹ kẹ́ ẹ ti ẹ̀ rí i àbí kò wùn yín kẹ́ ẹ rí i ni Allahu akbar ọlọ́mọ ṣàṣewá lọ́mọ àlìjẹ́nà kọ́ wá ṣe fi wá sínú àwọn tójú wọn tutù tí wọ́n rí wọ ọlọ́run ọba nínú àlìjẹ́nà ọlọ́run ní rọ́dì Allahu anhum ọlọ́run yọ ní sí wọn wà rọ́dù anhu ó wá yọ wọn nínú débi pé àwọn gan-an wọn yọ pátápátá pé ọlọ́run gbogbo ẹ̀san tó san wáyé ti tó wa ó ti tẹ́ wa lọ́rùn dhalika liman khashiya ṣẹ́rí bá a ti ń sọ tó dùn yìí èyí ó ṣe wàhálà kó tó débẹ̀ o dhalika liman khashi rabbahu ẹni tí ìpayà akaba tuta tulẹ̀ kan yẹn ẹ tó fọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ẹni tí ìpayà ń bẹ ń bi ìran tí bá ń kí ìpayà ń bẹ ń bi sàárà àtọ́ba ṣe ìpayà ń bẹ ń bi wáàsí tí ń ṣe kìí ṣe wáàsí nítorí kí n lè gbajúmọ̀ kìí ṣe wáàsí nítorí kó lè bá àwọn kan ló kọjá kó wọn ó lè gòkè liman khashi rabbahu ẹni tí ìpayà ọlọ́run ọba wà nù gbogbo iṣẹ́ rẹ̀ ọlọ́mọṣà fi wá sínú àwọn ẹrú rere ẹjẹ́ àkáyà tí yọ tẹ̀lé kí á dáa dúró ń bẹ̀. ọlọ́ni mathalul fariqayni kal a'ma àti ròyìn àwọn tí ò gbọ́ lọ́wọ́n bá gbọ́ síwájú láti bẹ̀rẹ̀ suratu Hud láti ń sọ̀rọ̀ wọn bọ̀ pé wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọn gbàjọ́ kan yìí gbọ́ wọn gbà nẹ́bí ọlọ́wọ́n bá gbọ́ àwa sọ̀rọ̀ àwọn tó gbọ́ lọ́wọ́n ìjọ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti tí ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ kàlà àmọ́ wọ́n dàbí afọ́jú wal aṣọ mi àtẹni tó dití afọ́jú àtàdìtì ẹgbẹ́ wọn sẹ́gbẹ́ kan wal basiri wà sẹ́mi àtẹni tó rìnà àtẹni tí ń gbọ́rọ̀ ẹgbẹ́ wọn sẹ́gbẹ́ kan àwọn ìjọ yìí afọ́jú ni wọ́n wọn ò rìnà sẹ́yìn pé táwọn kan nu wọn bá fọ́jú táwọn kan ò fọ́jú àmọ́ àwọn ya dití àwọn tó rìnà yẹn wọ́n máa ran wọ́n máa ran àwọn tí ò rìnà lọ́wọ́ àwọn kan máa fetí wọn hẹ́pù àwọn tí ò rìnà àwọn tó rí náà mọ̀ fi ojú wọn help àwọn tí wọn gbọ́rọ̀ wọ́n mọ̀ rárá wọn lọ́wọ́ bẹ́ẹ̀ àmọ́ gbogbo wọn pátápátá àfọ́jú ni wọ́n gbogbo wọn pátápátá àdìtí ni wọ́n ẹdẹ́lu kan gbogbo ara abẹ afọ́jú gbogbo ara abẹ àdìtí ẹ sì dẹ́lu kejì gbogbo ara abẹ ní rìnà gbogbo ara abẹ ní ngbọ́rọ̀ ọlọ́run hali estewiya ni mathalan ṣé ẹ lè fi méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn kí àwọn òwò lọ́lọ́run pè láwọn afọ́jú àwọn òwò lọ́lọ́run pè láwọn àdìtí àwọn tá a ṣe wáàsí fún tí kò wọnú etí wọn àwọn tá a fọ̀rọ̀ ọlọ́run ọba bọ́ nínú okùn tí ò wúlò fún wọn wà tọdún tó ti ń gbọ́ wá sí ìwọ náà mọ bíra rẹ pé ìyípadà rere ìwo ni ń bá ọ wọ́n yẹ wá sí bó ṣe pọ̀ lórí social media wá sí pọ̀ lórí Facebook wá sí pọ̀ lórí WhatsApp lórí Instagram gbogbo àyè ni wá sí ti wà nísìnyí bó di tí bó di júpọ̀ nígbà ọwọ́ gbọ̀n ti pa yóò ní wàá bá ọ nínú ilé ká tó wá sọ àwọn àmì ọlọ́run tó ń rí lójoojúmọ́ lójoojúmọ́ nínú ìgbésí ayé tiẹ̀ náà tọ́lọ́run ṣe wá sí direct fún ọ láì láàfáà kan láàrin ìwà tọ́lọ́run ọba direct tọ́lọ́run ṣe wáàsí fún ọ nídìí iṣẹ́ rẹ nídìí ọjà rẹ lérí ọ̀rọ̀ ọmọ rẹ lérí ọ̀rọ̀ ọkọ rẹ lérí ọ̀rọ̀ ìyàwó rẹ gbogbo wáàsí yẹn kò sí ìtò tí wúlò fún ọ ń bẹ́ẹ̀ ṣé ìmọ̀nì rẹ ń da sí ni ṣé ń ga sí ni ṣé wà rẹ ń da sí máa bi ara rẹ léèrè mọ àkáǹtì rẹ ara rẹ gbogbo gbà ńjọ́ tí ọba ti rí aláìsí pé gbogbo ò wúlò fún ọ wáàsí tó ń gbọ́ kò wúlò fún ọ azikiri kò ṣàǹfààní lára rẹ ìwà rẹ tún wọ́ọ̀sì ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ó ti ń bọ́ sí kàtígórì àwọn tọ́lọ́ ń pè ní afọ́jú ó ti ń bọ́ sí kàtígórì àwọn tọ́lọ̀ ń pè ní adití ọlọ́mọ ṣe wá láfọ́jú mọ́ ṣe wá ládití méjì náà níjọ́ mi ènìyàn mọ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ara tí ń bẹ ń tà yìí àti ẹ̀mí tí ń jẹ́ spirit wa gangan ṣẹ́rí bá a ṣe lójú tá a sì létí tá a fi ń gbọ́rọ̀ nínú ara wa iná la ojú ẹ spirit wa náà lójú òun náà létí tí ń fi ń gbọ́rọ̀ tétí ìta bá di tójú ìta bá fọ́ ó fúyẹ́ sí kí etí inú lọ́hùn àti ojú inú lọ́hùn tí ń jójú spirit àti etí spirit wa kọ́ wa fọ́ tẹ́lẹ̀ yìí wọn bá ti fọyín ò lè mọ̀nà ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba mọ́ kò lè rìnà ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba mọ́ ọlọ́run níṣẹ́ lè fi rú ẹni bẹ́ẹ̀ wé ẹni tójú inú rẹ̀ ń ṣiṣẹ́ ẹni tẹ́tí inú rẹ̀ ń ṣiṣẹ́ tó bá gbọ́ wàásì kan yóò di mẹ́wàá sí i lára ẹyọ kan péré ló gbọ́ yóò sì di mẹ́wàá sí lára tí nǹkan bá ṣẹlẹ̀ tí lóde ah, ẹ nítorí pé ọlọ́run ní kí ìmọ́lẹ̀ inú ọkàn rẹ̀ àti ìrìnà rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ọlọ́run má pa ìrìnà wa tinú má pa ìgbọ́rọ̀ wa tinú tòde méjèèjì náà ọlọ́mọ ọlọ́mọ jọ daṣẹ́lẹ̀ ọlá la ilaha illallah ọlá muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tọ́lọ̀ fi parí ẹ̀ ní pé afala tadhakkarun ẹ̀ ní ronú ni afala tadhakkarun látijọ́ tó ti ń gbẹ́ wá sí èwo ló fẹ́ lò ń bẹ̀ èyí tó tún gbọ́ lé nínà èwo ló dìmú ń bẹ̀ èwo ló fẹ́ lò ń bẹ̀ ọlọ́run jẹ́ wúlò fún aláyàtàlùkìyàmà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.